sọ ìka ìkọ̀ kọ́ yẹ ọ̀pọ̀ àbọ́dà ẹni ehe jẹ ẹ̀dà ọ̀ ẹ̀hẹ́ àbá ẹ̀ ọmọ a àti mẹ̀mẹ̀ bá lọ́mọ yẹ. múlò náà wọ́n ká ẹ̀ múlò náà wọ́n ká ẹ̀. bí àpẹẹrẹ akọ́sọ yẹ bí àpẹẹrẹ akọ́sọ yẹ ibi ṣéèkù islam bíi tẹ́lẹ̀ ọ̀rọ̀ àlọ́ ya mba na bọ̀ amaghị gwawa e, ụgwa gị ọmọ ọkịkọsọ ya ekworo n'otu beka ya e. ọya bụ ụka aka anyọ onye ne ananyọ ya kpọrọ aka ikwenya mba ibe lekwuru n'ụlọ e, dị na a travel abụ a nịgọ ana kọsọ ya ewu nwanyị nọ. Andu ya bai ka ne ya ọmọ ya kìcha ka ndị anyị na-ajụrụ then ẹ jẹ pẹ ìjọ náà tọ́ mi kà sẹ́yìn ní kọ́sọ́ yẹ sẹ́yìn àmì àmì sí àmì àti kàrẹ́ yẹn gbóra rà múlò náà wọ́n bọ̀ háyẹ̀ abẹ́ àwọn ní àná múlò náà wọ́n wọ́n yìí àwọn ní ìlànà ẹ̀wọ̀n abecholo bɛta odonyala ya ɛyɛ sɔgbɔ wɛrɛ ɛyɛ ne yi ta ne ɛɛ ɔlɔtɔmori ka yi ka ɔba ya ba omori ɔna wɔ ya na ɔsɔrɔ lɛ sɛ omori ɔna ba kaya mɔ sinɛ omori ɔna ba kaya mɔ sinɛ omori ɔna ba kaya mɔ sinɛ sukana kama ɔma hamdi ɛsɛ ɔna ya ɛna ɛna sɛ kuma tobi yɛ. so insha allah ɔna kita ka sɔn yasi isɔ isɔ ìkàkànnà ni nídọ̀ anyẹnẹ nìyẹn ebi su question ɛɛsa ahodoɔ bɛ then ɛyɛ no ɔro ɛɛsa ɔmɔre esi ɔre baara inshallah ijɔ na ada bie no so do tinya di akaka ɛnɛ question aka mo hɔ randomly bi fi kɔlɔ ta inshallah ana question no ɔbi question na kaka ɔyɛ no erɛ ne discourse ana ikukere ana timi ana tie ɛyɛ kɔlɔ ɛyɛ question na paa aka mo ta ɔno yɛ anyele nana dungeti wala wawasi agba ko zalima godo inshallah masina amina ọ̀rọ̀ ibi wòye àmì ilé ìlú tó ti rẹ̀ sọ pàtẹ ọ̀hún àrẹ àrẹ ìgbẹ́ náà ọ̀sẹ̀ wà lé. Thank you.

agbaghọ ma a na-akwenyelụ n'ihe nwụrụ ijompo mụrụ karịrị pọkata n'aka nasa be onye adọkwa ka ezonye zonye na ibesi ka akakaru odoza ọnị e jompo mụrụ ka eye ẹhọ e na ọbịrị pọkata nwụ ịsa na ahịrị pọkata nwụ ka wee na ụkọ ha abịkwoma wee isi ewe ịrọda wa na kwenye ahịa nwụ jolo isi ewe ịrọda islam konesi ọnọgọ ịrịpọkata nwụ Salaam Alipaswa mambo bikini awaelewa pala anani kibia umenipoa kwa kaunta ya salati heri mina namu mwanaweza sana sana nderoka sana kwa kwa kwa ya kama ya salati na ya sana sana kabe kabe kabe Allah tuzoe àkáàtọ̀ ah, ah, ni pé eh, lẹ́kẹ̀ẹ́ náà mẹ́rẹ́ náà iya e n tike wusi question hɔ na ne ɛ ama jɛma ko itu oni ɛ ama ata akoro ne wusi question outside sanitary ti zɛ ɔɔ asalatu fayiro mi na nam tɛkuwi ɛnyi ɛnyɔ mɛka ɛ o suppose kanyɛ lɔ n'ɔni kanyɛ o. ọlọ́rìnrẹ̀ ìrìnyí anáàná dísọ́núyọ ìmẹ̀ lọ́rẹ̀rẹ̀ ìrìnyí ọlọ́wà mẹ́ islam ọ̀rà mẹ́hàrí àbẹ̀rẹ̀ islam ka yàrí bí eru kóró na mọ́ ètò wíyọ ẹ̀ẹ́nẹ̀nẹ̀ ààrẹ ẹ̀wàchá ẹ̀wọ̀n ni salọ́lọ́lọ́ anáyísálá náà E agogo ne kuba se ma kai na jinu non amin eyan o mori oron fa ni era mi hari abere ye e o ye ni a ha salati asalatu ave de hin ona ave de hin papa ona he opo wan eni do suppose kono no kanye o isana ni kawa me wa ku ibe isa fene do wa me wabre makawa e ka e o ye and before hour ave de bo bo e yo da ba ni ka awo onwe yi then aboro kawara yo enwere imere ọnọ ọmeme ya ebụrụ ka ụba uzi ụlọ na bodo otie so abọ na ọmeme kwa abụrụ etizazi runa bọl akawa ji na tọhe duka na ihe ọ ịnị kpo n'ụwa azụsa na bọla na ahịsalan dọnọta nwere ahịsalan na ịlọ bụrụ na bodo otie ya anterior hoy máquinas motas y dinero y hay que la forma lo usamos pues no ni lo es todo cosa so ya más también es lo por lo también es lo que hoy vamos a disability cara actuaba en lo tu cabello y no la condición su come

wàdí pé ó mórí yìí wọ́n fi tíná eh, ka ọwá ọwọ́ rẹ̀ ya. ọwọ́ rẹ̀ jòzí yẹ fọ́ká yìí ẹ̀ ọ̀rì jòzí wà then ló jẹ́ bọ́ọ̀lọ́ náà òpó bá ọkà rẹ̀ àbúbà ní òní òlè ee ozizi anaghị na omori ọnaba otu ụtọ ịla kawa anya ọkụ na aka wee kọsọ ya ọnọ nye ozi aja anyị nwere na-eru ju omori ọnaba otu ụtọ ịla ana omori ibe achụ ụlọ ya ọnọ ọtụtụ ya ụba kọsọ ya ọnọ ibe asị na Ọ̀rẹ́ then ẹ̀ẹ́dùn àti orí ẹ̀wọ́ lọ tó yín for example ló yín àwọn àtàwọn fàìbà àdòsí lóyún yín lọ́sọ̀ lọ́wọ́ náà gbà fi tó jà yóò sì ká wọ́n ṣẹ̀kẹ̀ sọ́ọ̀rì ẹ̀ ní ìlà tó máa ń kọ́ fún one thousand ẹ̀rọ òsè olùjẹ àwọn ìgò tó rí lò wọ́n for five hundred naira àgbẹ̀yà ó wà á nà ṣe. ọlọ́sọ̀ tó wù ú. ẹ̀rẹ̀ ọlọ́kà ẹ̀rẹ̀ ọlọ́kà ɛyɛrɛ ka ɛyɛrɛ competition ɔbɛ ɛrɛ ankɔ mɛ so yɛ tɛ ana ankɔ mɛ mɛyɛ mi ɛyɛrɛ competition ɔbɛ ka bɔn ɛrɛ ɔno tiɛ tɛ bɔn ɔka yi o ka ee ɛrɛ anyɔ yɛ zan anyi ka wa mɛ kɔnya o na ɛnyi ni gawɔ so nka maa ne de maa ne de maa o ɛɛ then. oyi mebiretere konya na ọnụ obire ire nye ya tọị ememere e e akụziwu umeme akwesewu anyị situation ọnụ onye nwee na 1500 naira ka anyị situation ọnụ onye na si 1000 naira etewe eriji ekwuzi 500 naira onyaahụ dee nyomeka anyị situation ọnụ onye mere ọnọ nere dọọrọ ashe mgbe ni kawa anyị mmiri enye àmá àbíkẹ́nẹ́ka ẹ̀wà ẹ̀mì tó jẹ nàílànì ọ̀nà wà sí ọ̀tọ̀n àdìtàìmù náà ní ìdánì ọ̀rọ̀ náà rẹ̀ sí yẹjẹ ọ̀wọ̀ ìsẹ́ àdìtàìmù náà ní ìdánì ẹ̀yàn náà mẹ́ka oyan àmá kawa sí 1500 naira rúbọ lúwẹ̀ tó sé odó ka máa ẹ̀kẹ́ ẹ̀kún sọ́ọ̀rì ilẹ̀ yìí 1500 ọ̀nà mẹ́yìn àná mẹ́ka máa yà ní sí 500 naira ònyàmù eh, uh, uh, uh, di ma sí 1000 naira rẹ̀ tí ó súrètí náà because ẹ̀kún sọ́ọ̀rì ilẹ̀ yìí

ọdụkwụ wahala ke rọba ina hono ne akida ne ku muri na mabao hai wa he ko yo ba o ana ku ma he ko ba o azin e bo yo ko isi de ani ubanya nanye kawase yo onyo ba o je e hulu banya no se yo oba o bota o so ka son idani

அதெல்லாம் ஒரு இதாக தான் இருக்க ரொம்ப மொழி ஏன் எம்முடனே அதுக்குமானா என்ன என்ன ரொம்ப மொழி வச்சுவனே ஸ்ட்ரெஸ் போதுதா ஆவட்டே அப்படியே dan orang membawa studi bahawa memiliki ini memang power Islam power memiliki wa mikirene wa ani ah, step ananye kawete kidogo benyi moyishe yodi bilewa eh wa wala kujihad ile jihad in the sense ka wara ahiwa pekare eh wara ahiwa pekare eje njosa eh then eh, and never dot wa kuba chosen eh, ni tetaiwa mala to muri eh because is is a problem hora ayo non anu anyi anyi soni ere ko kata unu ko islam amen eh dire ere kanye nwoda na boroko akare eh lanye nwoda na boroka muwazi

ebe yóò dìgbà àwọ̀ to see yíma ah in the first place or ìfìlẹ̀ múlò ẹ̀nà gbogbo sí ọlọ́wọ́ aláwọ̀lẹ̀ sọ́rọ̀ alẹ́kọ̀ọ́sọ́ ma ní kó ṣẹlẹ̀ ra oyúgbùsù ònyára ok kọ́jọ̀ wọn náà nínú ọ̀nà ama yɛ ɛnu mɔnɔ ɛɛ kaa ka ɔna ma kúrɔ yi ɔnɔ dɔw ti mi sada dɔɔ ɔnyɛ nɔ. ɛ ɛ yɛ kɛlɛ dɛ kɛmɛ yɛ sɛ. wọ́n yɛ mi kàn mí lórí la wọ́n yɛ tẹ́lẹ̀ ɔnyɛ dɛ ɔmú kura wọn ànyì. wọ́n yɛ mi kàn mí. ɛ ɛ yɛ ɛ yɛ ɛ yɛ yɛ observation observation observation arihin ɛbi ɔmɛmɛkari ani ìjọba efu tanan asokwa yi ìjà kàrẹ́ yìí. E Ah, oye sika manyoson manyoson manyoson dɔba sere asa abe niven dɔsi mi example ka akunyɔna ɔnyɛnɛ enebe tonto hi sallallahu amin ah, sallallahu alayhi wa hi konto morihi ɔnyɔn jonto morihi ɛnyɛ interest daba nya saa bɛn aka ɔnto ah, morihi ɔanka wɛnyɛ interest ɔna onye ɔna esika ɔna ɔnyɔ donto morihi ba o teki sɔnyɛ na asemi sadaki ana hata na ŋuni ita e ɔno kyire ɔkae ɔna onye ŋu daho ne tɔnɔ ne ɔnyɛ na ɔnɔ ọkụ na ọ na-ada ahụ na ya ọ bụ agwadaba onye na-ebu ọrịa ahụ na ebu ehe dókítà mori kuku bá hó sèǹkà sọ́nyì ẹ̀ẹ́ lè kùrán ọlọ́nyì tí ní rẹ̀ tó dókítà mori ka ya náà onye na eya sáf ha Sadaki. kí eré ọlọ́ mẹ́mẹ́ so kò tó lè parí ọ̀rọ̀ bí dákàjọ́ mọ́lẹ́lá tó kọ̀rọ̀ hàn ọ̀nà àyíkì ọ̀rọ̀ bí tàbí ní àtúntò ẹ̀rọ tàn án rẹ̀ ọ̀rọ̀ àwọn tó wọlé dá ẹni tó bá ń mú ìjọba rock israel ọ̀nà ìkẹyìn ọ̀gbọ́n ní níbi nígbà wọn wọlé dá ọ̀nà ni à sẹ́bi táwọn fi Ah, omoli anaraeke onye na ogboro onye na ọnụọbịa bụ di mama nyi mere ya bụ hụ zen ka doye were onye na ọnụ esawanye donye na ọnụ ọka kuran adịkwa ma a na ọka meka asọ nke ẹ̀wọ́ kọ́ náà wàá ní ní Qur'an ní sí Qur'an yọ sí kiri ni ọ̀nà ikú ẹ̀hẹ̀ ẹ̀yọ̀mẹ̀kọ̀ ẹ̀yọ̀mẹ̀ka ẹ̀yíkẹ́ náà ma emèrè ó kiri ẹ̀ná kàásọ́n ìrẹ̀ ọ̀ní ọ̀nà sọ́yẹ̀ ẹ̀zọ́ ìrẹ̀ ọ̀nà kàásọ́n ìrẹ̀ ọ̀nà ìwé àjọ bányọ́ bì ọ hmm. ìwé àjọ bì dimira yɛ ɔnyɛ ne anabɔbɔra amen ama anabi quran anabi kaye agro ne quran because ɔno ɔyɛ quran ɔrɛ ne quran ni ama sɔmɛ ɔkaye ɛkɛhi sadaki isoneti asadaki weri ɔmɔ náà ṣe orogonyara ɔki orogonyara ini debinu ɔnesi mm. anabi sadaki amen. orogo nyara a onye debim o na-ezi anaghị sadaka ka ndorire sika ya oshi ọyọ ni inawe ndorire sika ya oshi ọyọ ni inawe sẹ́mọ̀ ọ̀rìká ọ̀ọ́bá sí sadaka ọ̀nà lọ́sí èrògídébí ní onye ọ̀nà lọ́sí nọ na

awe suratu ali imran one sikawa zvoyo ni dono yaraka ona ona yaraka mashallah sadaka no bonon hmm. amen eh, bobo wala kubaka ni 10000 naira anabi minimum eh anabi sadaki boran duwa zo suratu ali imran on ri 10000 naira ila na banyi That is one of any wound. Yes, yes, yes. They are not comparable, sir. When you compare neither, me you don't know come back. We can do ye. Me you don't ka no Ama imagine. Ama neither ne. Inshallah, ma e kai a nyine ngwe na ka kai e tinye ukire oni aka ne sem koro. Inshallah. Eh. I'm I'm very sure kanye. Go so to muri kai yelo, yelo kai. ọmọ bụ amana yẹrẹ fọyìn la inshala anyi ẹ hmm. eh, andọ ma duwa ka ọnà ojúlé wúri mọ ọnyẹ nọọnọ hmm. anamani ya e otu ya bi ọsọ ni bi bana ni ire iman ọyẹ dọw kó omori yìí na ten naira eh, naira onye mi naira fa yẹ bọ ma kawasi naira onye na ẹdọ si ọta atada akidu na ehi fa.

wee chonye na edore ka ọ rẹ nye right ọ ịka ụka ị wadara iyo asadaki yo onye right and ebe oye onye right and kọ ka ụkị 50,000 naira eh do a bargain asụ na ire wuri mọnyọ ndị ụka ehe ere ana mani ka ada wee ma ehe ere ana aka ịzọ ịzọ baya eji ẹni tọbi bụ nọ enye right ẹni mulio na bodosi ye alhamdulillah assalamu alaikum ni na wana kama ya yeso ni ka questions only say that nyo de ka ka ozu da ka ya mi wait me aya so ba ka ni ka so je si no no do ko ko ama abe obana nyama sewa wele do wani mpa diare ba na liyo da liyo no be sewa wani mpa masha Allah tanyo na tanyo Salaam alaikum. Alaikum salaam wa rahmatullah. Eh, kau kalian ni, kami orang kita, eh, ya, kau kalian ni lah itu. Dan ni lah kalau kita mesti nanti ọ̀nà náà máa hẹ̀ ọ̀nà náà yọ ẹsẹ̀wọ̀n kàrà bàbá wa ọ̀rẹ́ ẹ̀ ọ̀nà náà máa hẹ̀ ọ̀gbọ́n mi ní kàfá yọ ìsìlámì ìgbó yìí kan ẹ̀ka lè kàfé ní àwọn ọ̀yà àmì ẹ̀ka. lẹ́tọ̀ wọ́ àwàlùmájẹ kọ́ yàn lóyè náà àfàlùmájẹ kọ́ yàn. masalasi tó wòle ọ̀rọ̀ yàrá. ọrụba ji dọka akọma ahụ ọ nịrị ee onye memba a na-ada ahịa tọda na-ama ahịa tọda na-agwa ahịa tọda na-ere ahịa abenni bụ onye ọnyara abenni bụ onye ọnyara tiri na-egusa abenni bụ na-agwa enwe ụgbọ dabanye ka anyị si konyere a anaghị ahịa taịtụl ahụ nọ abọ ohija ma ọba ọbi taịtụl ahụ n'ọnụ ẹ̀rùn pàtàkì ààrẹ àmì ọmọmọsítù Abene ndị taịtụl ọ̀nyára ịsana sí jẹ́ ka ọ̀bí kókìrẹ̀ àhọ̀nà lọ́ọ̀bá tamẹ̀ ìrẹ ọ̀rọ̀ anákógbótí abụọ. ehe adanaga je dere abano togo de title no over to hen so about ne utusho nyara onye ne anome bin so question ano i think eh, islamic eh, islamic oh. islamic eh, music no ma sere ho no tinan kene no islamic islamic awe islamic ono ba tinan kene we understand yozo ọbọ can still differentiate <laughs> eh ana eh, on on Tupac on uh, Michael Jackson eh hiwa awo teni hiyo ida yero ino ma hoba nbanyo no ewu ni ni tebira basi islamic basi tinam kena agwa ti ba we pire suzika oso ne ba heke o aban bo nyonyara aban bo nyonyara tanaji zikiri tinam tana mi saa sabe tana ti ohun tó mori ugbo tana mi sallallahu alaihi wasallam nan abani bo nyonya ra abani music until gi ara e fatonun do mori ogbo iwo mori na bodo ogbo iwo because say say say an come ka so brothers and some sisters say ase jo awe ho won da ka ba ba ka re jo some american asan e asan da babo ko mori han ka ko ko mori ho bi ba ka iwa bi so ru onu ro o re do yin ai ka e bi so ru olú ìnáwó dóòsì èdè alhamdulillah so alhamdulillah alhamdulillah ọ̀fẹ́ ní sílá ní tọ̀núnà ọ̀sọ̀rọ̀ ọ̀yẹ́ wọ́n ní wọ olú ìnáwó sọ́kátà jẹ́ wọn sí kọ́rọ̀ anábòká àwọn náà ilé rẹ̀ anábẹ̀rẹ̀ fẹ̀hẹ̀tẹ̀ yàrá olú ìnáwó sọ́kátà jẹ́ wọn ní kọ́rọ̀ inshallah announcement anábẹ̀rẹ̀ fẹ̀hẹ̀tẹ̀ yàrá olú ìnáwó sọ́kátà jẹ́ wọn ní kọ́rọ̀ ထိုကံတော်နဲ့ဩရိသာရဲ့ဒါတိကိဇနာနဲ့ဩရိသာရဲ့အမဒီယလာဘာအိမန်ဩဝကာအမြဲနဲ့ခဲနဲ့အဲ့ဒါပါပဲအင်းတော်တော်အနာပဲအေယောအမိုးရစီရဲပါပဲအတိတိလေးမှာတော့ခိုက်တယ်အဲဒါမှစိုးတယ်အာဟာလေးညောင်းနေပါခရဲပါခါအိနာကာအနာပါပဲအာမေဘိုးရစီအမြဲနဲ့ခဲနဲ့အဲ့ဒါပါရော amekɔn bebe duzɔ ye dipe mori ni akpɛ yi si nyɔnu ka ye ome ba be ye te dura yɔ na mɛ ɔye ko kɔsɔ ye yanye nɛ de ye do wa awɔ ama ti kɔsɔ lɔ ɔnɔ nyɛ ti yɔ ka olu ti kɔnɔ kɔsɔ ye dɔba na wɔ bɛn ana wo wɔ danje to ne ba do ne yele ale ni ɔwɛ ni ɛyɛ ne ti ne yele lɛ sɔ kɔsɔ kɛnɛ ɔmɛ ka sɔ ka sɔ lɛ ti sɛ ɔmɛ kɔsɔ ye abamere ne ma wɔyɛ kɛ yi agobete ne ewe yi anya mo ne eyi ɔne dɔɔ de tɔn mo ni ɔna ba yɛ fɛ dɔɔ ka kɔnɔ ti kya agobete ne ama ɔmɔ wɔyɛ kɛ kɛ yi ɔnyɛ nɛ ɔnyɛ mo jɛ dɔ ɔnyɛ nɛ ta akoko no wɔyɛ kɛ kɛ yi na anya mo wɔ ɔrɛ mɛ wa inu na ne na bɔ ɔmɔ no ɔbɛ hata kama wamepelekana na sana hao ni yoyo adoye tajwidi yon eyele abele Qur'an atina welena ni fiki yone ani ngani na kai elele ya kete kumuli wanao osimuli ni mono ni dirae dare na yene ananya ngonye na esa dare nya yone ile ile ni ananya kanya na ogo na sema ta abe place àbí lectures ọní ọ̀dọ́gìdá ìkábùdì àtàmà àtàmọ̀lọ́ ọ̀gbàkọ́ ha àná àmẹ́wọ́lẹ́ ọ̀nà ọ̀rọ̀ àná yẹ ẹ̀mẹ̀ máa mẹ́wọ́ ká àná ẹ̀mẹ́kọ́ yẹ nà dẹ̀rẹ́ kọ̀ọ̀mù tí ní plé kọ̀nyára àmẹ́kọ́ yẹ nà dẹ̀rẹ́ kọ̀ọ̀mù tí ní plé kọ̀nyára ọ̀gìdá ilẹ̀ nà ní àní plé ẹ̀ẹ̀bá ànàmẹ́kọ́ yẹ ní nsà ànára àtẹ̀rẹ̀ nà ànàkọ́ nínú àná ẹ̀wọ̀ káyà ní ẹ̀wọ̀ mi nà ní yà dia n'ọrịa onyecha ihe ọdọdọ bọbịrị dọọkacha ọsọ na ahụ na-abụrụ konye na ọsịn dọọrọ na ẹsọ ẹbí ọna aka ẹka ya ti gbogbo la ẹbí mímọ nọ òwúrọ na bàbá sílẹ ní aṣọ nọ àìsí mímọ sọ ní ẹbá sílẹ dia wẹrẹ dia ẹsẹ àǹfààní ẹwọn náà dóòtí ní ẹka ẹ ìdẹdẹka ẹgbẹ òwúrọ la òwúrọ na bàbá ọkọ ya dóòtí ní ẹka ọsọ ìlà. Okay, ah, anani eh ono ya anacho yelo ya dei. Kise tani place that online tena. Ana ko me show we oyo ya. Eh, so dia na wele da ba yile. Amana le ono man bi ni te bi ni. Anya na yo bi izena. Dɔkɔ na wale de ono man bi bi ko sana na na le ono le ba le. Ama anya no bi ni yete. ọmọ na rẹ ìka yìí ọmọ rẹ ṣiṣẹ náà dọmọ rẹ ẹ òmórí òsì àwọn ẹ̀yọ́ ọjà na náà ọ̀nà ọ̀rẹ́ kẹta mi tútù ọ̀nà náà àwọ̀ amídọ̀ àwùjọ ọ̀nà náà àwọ̀ eh. àbí ẹni kaike ewu zɔrɔ le eya nu kata ɔye ɛhayi na le aba ike ɔye kɛmɛkɛmɛ ɛnɛ kata ɛyɛ na fara wa fɛ ɔba na ɛyɛ na kato su aba ike wi mɔnɔ yɛ tɛtɛ ɛyɛ asana na domuni na lɔ tiɲɛ na ye lɔri yɔ ɛkɔ ya ye kata na wa na ye wula na so kata yɛ ma nyɛ mo mɛ an ka mo ka mɛ yaa mɛ wula na wɔ do do mo ye wula na wɔ ɔba yɛ kati ni ɔba na wa mɛ sɔ yɛ ina kɔnɔ na mɛ. de agha ti ŋmɛ sɛ dị tu ba do de a dogo na wɔ a be ɔmɔ ha ina ɔmɔ na ana nyɛ ɔmɛ tɛ yi ya bi ti o mori ha ina yɛ ko mori ɔba yi nyɛ ŋmɛ ɛnɛ ti ti ɔmi mɛ ina yɛ ko mori a yi kɔnɔ ba yi nyɛ ŋmɛ ɛnɛ ti ti ilɛ ɔmɔ na mi gbɔna do tɔɔrɛ wo dogo na wɔ ɔsi a yi ti fi aba na ɔmɛ tori lafiya aba yaba mehekoro omuno nabo aikide ne kwa yonobezo za hulu apisono mori me ene ine ya ijanjo sa ya kanisho ya tete kumula nabo kwa metrato ye omuno nabo asome yule ina ile sana abonore sizama ile ine fitina ine ukasa ino izamari ya tete kumula nabo kwa kana koze omuno nabo sokana koze abakata nele bi omuno nabo sokata ya wanyampa sana

mula nabo usiri lingane yo isani isiani kuna tu usiriwa abele yuko tibi ana kanyoga ilozo oyoga ndozo muri mula nabo choka na kuzi yo abi oyida mali uno muri si kanyoga yosika kanyoga iloza ya mula nabo choka na kuzi yo abo yoya uno muri mi okateka yi ona se ona iloza uno muri ya kumula nabo mbe oyena mwana ne dore mbe opekiya abai another bahore juzisha yase moja tuni yaje kukumula nabo abo yone kaya mane onore meya bai dumuri onabo abe okasa onodari imehe umula ndo okokana kuzi azana kaka ana katene yaye gore ine mwaye ino horone asino nyene omulio ya bane doye ilo kwetengole doyo kumebani ya liku na wako duku omulio nabo ushuri chetelo muchetelo osoka bangasa nakana kuhi abuli ah, na nanato anayi anayi kinami anayare ya liku duku na wako ushuri sera ni ushuri sera bae ushuri sera ni ushuri sera bae ambayo ah, kati sisi ana ana ile ane ini Nigeria ini Sierra ile kwa ele mumuli hapa na atakomulio ya kasa to mula na ko ko o shoka na ko zai nu na to ta je a bai te ta zai nu na ko shi shi ne ezo wa me a ti da bona para ru ezo wa ya ba ni o tuna ta ma ba ko ka to ne kane ya kasa to mula na ko ba ra ne omuri o ya kai o ya na ya ne enyo o ya na ya to omuri o won azana ya ne omuri na ko ko do si se domuna na boka apaza e, anara yo domo ni anara ka so le so islam no na e, ti ni sura na wa ta ko so ma ma ti ti ma ma e ja ya le ko kula na bo o ma ya ma ya ka ni o mu na bo o me ja para wa ikutele ne o mu na bo o ni ni yo wa o mu na bo o me wa o ikutele apasanya na ni pasanya na àwọn ìjọ ìjọ ọ̀sán agbẹ́lẹ̀ ìdáàbà ti fi áàmù òsì mú ọ̀rọ̀ mẹ́ẹ́ abẹ́rẹ́ àbẹ́kọ́tọ̀ sàrẹ́ ẹ̀kẹ́rin láti fi àmà òkùnkùn àbọ̀ ọ̀rọ̀ náà ẹ̀yẹ àbámẹ́ ẹ̀ka kóró tọ́ ọ̀gbùn ẹ̀ka bàbá ẹ̀kẹ́ sí islam náà ní ìṣù tó ọ̀ọ́kọ́ túure ni ọ̀ní àkọ́kọ́ ẹ̀kẹ́ islam náà ọ̀ní àkọ́rẹ́ ìzọ́ ìmọ̀ náà nẹ̀ tọ́ yàtọ̀ òkùnkùn ẹ̀ka bàbá ọ̀sọ́ wáyà ọ̀ọ́kọ́ túure ni ọ̀ní àkọ́rẹ́ ìzọ́ ìmọ̀ náà nẹ̀ bí àkọ́kọ́ ẹ̀kọ́ náà nẹ̀ náà àìsẹ̀yà kọ́nọ́ náà ní ọba bírò mọ̀ ní dáàbà ìrẹsì kọ́nọ́ títẹ̀ yìí tẹ̀ yàtẹ̀ kọ́nọ́ yìí tẹ̀ káyé àpapọ̀ ọ̀hún náà kọ́nọ́ náà àbúkẹ́ kẹfẹ́ ẹ̀jọba wẹ́ẹ̀ kọ́kọ́ yẹn yà wẹ́ẹ̀ kọ́ yẹn àmẹ́ wẹ́ẹ̀ kọ́ yẹn sọ yẹn náà kà dáàbọ̀ dàrú káyé àṣọ náà sílá ní gbọ̀gbọ́ ọ̀nà òkùtù àmà o àkúrì náà ti tẹ̀ lọ́rà

ese ìgbìmọ̀ àdó tinyọrẹ ẹ̀yọ́ lọ́rọ́ ìgbìmọ̀ àdó lè tinyẹ ìjẹ́ ẹ̀yọ́ ìṣe ìnẹ́ lóhùn àlọ́ àbíjọ́nà ọ̀sẹ̀lẹ̀ ẹ̀dà ọ̀bà àwa ìjọ àlùbájà ọ̀bà àwa ìjọ náà wà pàpọ̀rọ̀ hàn sọ ọ̀bà àwa náà dọ́ọ̀rẹ́ náà yóò àtúntò dọ́ọ̀rẹ́ yàrá lè tukú múlò nàbà kọsó kata yàrá nà nyà kó pizé yẹ nà lè tó lè wòlé ata yà mí kẹ́ nà hànẹ́ àmà òkú kapa tó lè wòlé ayé ọ̀ yà ayé nà ti kó tó lè wòlé òmù nà kó sí wúlí má yà wọn dọ̀ sí mẹ́ yẹ la lóbu nà kó tó nyà ká yẹ ti lè fà yẹ alakun bá mi nà fi mà nà hàdé wàtawàlá nà fi mà tawàlé wàhàfi nà fi mà nà àfẹ wàbáyé nà fi mà àfẹ wàfilà wàsílẹ̀ fà nà fi mà عنك الشر ما قضيت فإنك سبحانك تقضي بالحق ولا يقدر عليك إنه لا يذل من وعليك ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين وانصر عبادك المؤمنين وانصر عبادك المجاهدين في سبيلك في كل مكان ألا تغفر لجميع موتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك اللهم اغفر لهم وارحمهم وعافهم وارحمهم وأكرم نسيانهم ووسع بالقلم واغسلهم بالماء والثلج والبر ونقيهم من الذنوب والخطايا كما ينقى الثوب الابيض من الدنس اللهم ان كانوا محسنين فزد بلسانهم وإن كانوا مسيئين فتجاوز عن سيئاتهم وادخلهم الجنة جزاء وقرار برحمتك يا أرحم الراحمين اللهم آت نفوسنا تقواها وزكها يا خير من زكاها أنت وليها ومولاها اللهم آت نفوسنا تقواها وزكها يا خير من زكاها أنت وليها ومولاها اللهم آت نفوسنا تقواها وزكها يا خير من زكاها أنت وليها ومولاها اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى والمغفرة اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى والمغفرة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 وسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم ولا يطعن الحمد لله الذي لا يصرف ولا يحكي حبه وإله ولا وهو على كل شيء قدير وهو القاهر فوق عباده وهو

ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين وهو الذي يتوساكم بالليل ويعلم ما جرى